السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام عدو الله سبحانه وتعالى yan wa albarka ka ya ne karatu kanu ne lagwa kila e islam e ki so tusu kene ki kaba fa duru ki ko se ma o ya je wa no ji e e àwọn put into application e o se we this to this activities tabi aye mu da ba pa yo memele muji takada kanya yulu lugha kila amotada kila ya yomo wo wo birkiti amotakada baraka bote ka tukanya chano jina bajo inobeta teteke geleme ikanya cha bajo yi jigma dodo ke aqidatu sahawi aqidatu as-sahawi aboki kotaka doja kila maadomo mwa abai chakute أن عقيدة الشافعي الشاطبي أن السنة لإمام أحمد بن حنبل السنة ميوكو أيوم عقيدة ميلي عقيدة أهل السنة والجماعة إيه مقدمة وتكدر رسالة e abu zaidan al-qayrawani akida islam yi throughout e ma to kwa ti risala to de ndun to da akida islam ko ne yele ko jomo ni ju ke ogba e e akida le e ma de jo ka akida akida ti on ko ne o ma unne maleke ne o da ka al-aqlu zawne an yi da ẹnu ikẹ̀ ọmọ ẹ̀wù dẹ́kù ká tíhẹ̀ dọ̀ kẹ̀mọ́ ní kiri ní kí àwọn dẹ̀hùn lẹ́sùn kú ọmọ gẹ̀mí kẹwàá dídéhùn mùsàkédẹ́tù ahàlùsùnẹ̀tù wọ̀ jẹ̀má a màmí yúkà bàbá kí ọmọ kí àdìdéhùn ni kàmí máa lè lẹ́kọ̀ọ́ sákàtà ojúhùn ẹ̀kọ́lẹ̀ àkéèdà báyìí tẹ̀wọ̀ ṣíìdì kí lè ní ọ̀dẹ́dẹ́ máa ń ó kéde ìṣèṣì orí ń ti ń ìyàwó ti ń tù ń hmm, kàkínní ní àtọ̀yìndì ti pàtó ọ̀kà nìṣe ní àkídà tọ̀yìd ẹ̀ǹkìtolóko ọjọ́ ẹ̀mà àníbi muhammadu ní tunu ṣe ọjọ́ aláwọ̀ tó ń dùkmà ara rẹ̀ wù kúránì tó dé tábí ọjọ́ tauhidi dai but aqida un involve aqida yeye pia jeni umaya aqida andu do ya dini islama ibi ngapo inibukata hiyo makida tuda akida anakida yeyo anakida yeye jeni uji hadis muawiya abu hurairah عبد الله بن مسعود عائشة رضي الله عنها جابر بن عبد الله الأنصاري أمس هذا وهو بحديث كدوى في الترمذي نسائي بن ماجه كوبا النبي صلى الله عليه وسلم كان يفترقت اليهود أمي يهود ما دي برو برو برو ما مو برو بمت وانيومي يوكا bikanebi ma wa udodo ona kpaala di nɛɛki kɔma de tobi ŋe yɛ dɔ ŋe yi lɛ ŋe yɔ hɛ ma deebi hɛ dɔ ma wa ma ma rida rida rida do hɛ hɔ ɛnka nebi mu sanɛ ma de kpɛro kpɛro kpɛro seventy one bikanebi saŋɔ wage ìwọ́n ń renew. ụdọ ya n'ibi níbi musa ekɔdɔ dumudumanyi ŋɔdumanyi wumagɛ iyɔkpɔ gbadodalo kamako ndigidibibi lɛ tutu ŋe yi lɛ ŋe yi oyi ma bụ ŋe yi ọhịa akpɛrɛ wọn tɛ ma bɛ mana akpɛrɛ yie yɛ takoko gɔmɛ kɛ wayɔn meji ɛnɛ kɔla yi wa ne n'ibi ya muhammadu mbe oyi anabi muhammadu anabi ya ọjọun yẹ gbogbo ayé kurani gbogbo ṣe dára bí mọ̀má hó alàlọ́kọ́ ibi bí bọ̀nín èrè wáyé múni bí bọ̀nín níbi jẹ́nẹ́ kì á dùn májà ilẹ̀ ń dó kì sùnmà ọ̀ májà kọjú adúlé ọ̀ májà áhùn kí ló yẹra mọ̀ nẹ́yìn náà yẹ dùn májà kí jàmá rọ̀ bọ́ ọlọ́pẹ́ mi ké dáa mèé gbogbo mú nà ké mọ́ ọ àmọ́ mèé mi ẹ̀bí ẹ̀ mi ké dáa mú mèé manéjà àfààní wọn yín gbogbo mú nà ké lé mọ́ iye ọkọ yín gbogbo ìjàmbá nánà kùmà mọ̀ra mi ké sẹ́ nà mí àlọ́ kàwé mà gbogbo mú nà lé mọ́ àníbi tẹ́ nà ké ìdẹ̀wù tó má jà ọ̀pá kó o jẹ́ kó yọkọ̀ ìyẹ́ra máa rà ìyẹ́ra mi tí ó múlẹ̀ kì má ta rà bọ́nú tìtì dókìdó ya nà ẹlẹ náà níbi yẹrọmọ kọfọ bìkì yẹrọmọ tàkì dùbì bí lẹ wọn ò bí lẹ bí sẹdá mọ ẹ má gbó ẹ sẹdá kó ọ sẹjẹrà mọ yẹ ní ọgbà ọhún má sáàd ọjọ ń bẹ ní sẹdá mi ẹgbẹpẹ mi ò yẹ ọjọ àwọn bà níbi sẹdá mi àmọ bìkà níbi mú gìdàgbé lẹ ha bókìdó bá máa bì yọ ẹ kọ bókìdó bì apá ẹ bọ̀ kàdó gidi tó dùn ń yí ilẹ̀ tó dùn ń yọ ọfẹ́ dodo nge yo ko ade do nge ye de wa we adini ene ni de adini amudu ko adu nge ye de ro we tiyo ma de agbaru de we adini de we adini mbo ya ni ni ya ni de obe mu anya toro bele okobete wayo mi 73 divisions out of 73 bi 72 bo ya ni bi isa ni 71 bo ya ni bi musa ọ̀pá fóògbó ètò ọ̀yà kejì ọ̀yà àkókò kéwù náà máa ń yájà lójú ọ̀nà yìí. Wọ́n mi sọ abẹ́ anébi máa tọ́ ilé ni. Àmì kan kàdé ni kàdé yẹn ni kúlùmù fi náàr ilà pẹ̀rẹ̀pẹ̀tà wà síra. Ọ̀gẹ̀dẹ̀ máa ṣáká àwọn ọmọ náà màtí. Ó ní kíkẹ́ àwọn ọ̀yà ká ìwò yà níbi mọ̀ọ́ta out of seventy one. Àmọ́ ọ̀yà ká ìwò yà níbi ìyíṣà out of seventy two. Àmọ́ ọ̀yà ká ìwò yà níbi out of seventy three mata ne bi ne ne ami sahaba ne bi ti je ma mu dago ma ba mo ye ya na ya ri abu shi mata de e riwaya sahih ni bi ne al jamaa bi ki woyin ku da ma da ma amo ye ko yi ma da mo ye ku ne ma ko da ya do do yo ko ma do yi abomuna gido yo kwe mama ya do yiza mabugelen aljamaa wika ne gido de e riwaya hadisi ke wa dhaif ya fasare yi ma ngorno loni ge ani bi ni man kana ala ma ana alayhi alyawma wa ashabi abudu kushadini ma kishal ko mi dago yi o mi ba mi sahabi ni onna katagulu ba kida ona kada kadagolugo fasara alqur'ani ona kada kadagolugo ona nara rojole mbodu kiso yi ko mi ba me ida go ni ngini o ma wa dadi ne ma kiso yi le na manu ba da go e ba be ki anya no goje le iro fasara wi jamaa ayo ta kwaro ina rida but riwaya o ti do if inda wa message yi sahih Tatabu ushe biki akparu kide. Irata nekeni ki hubule ma. Bola udabu ebiene madoro winyi ukedo no mataki yo manolo. Ili ni ego na nne dumu mara lo keke mmadoki ilimu akida. Megane uja akida me. Ili ni akida. Akwero ko beta yombe weji màtọ́mọ nágbà kó kìí ṣúkẹ́ tá ló dálẹ̀ jẹ́nà yín ńgbò má dẹ́ ńgbò odó má dẹ́ ìjàmà ní àmà tẹ́nẹ̀ wa ńgbóṣe jódodo ńgbóṣe fi àmàlẹ́ ànàmà ọ̀rọ̀ ọ̀fìbọ̀ mẹ́tọ́kábọ́ ọ̀rọ̀ ọ̀fìbọ̀ sẹ́tẹ̀ jódodo dẹ́ ànìmọ̀ àtẹ́sílà mẹ́tọ́kábọ́ ànìmọ̀rìtìà múrìdìá ẹ lè tí ọ̀sákadà ee ibùnú zèwòjì ibùnú ọ̀yìn jọ̀síyà nù áhà ee ibùnú zèwòjì ẹ lè tí olùkọ́ abẹ́ wọn ọdọ tẹlifíṣù ìbílẹ̀ òṣìṣẹ́ ìyọ̀má sọmaráyìn ewu jẹ̀mí ẹ̀fàlẹ́ ara yóò tún máa dọ́mẹ́ wéyìí a wool yilegama break into pieces amalelo eh, ale ti oli sabi alfarqu bayna alfarqi kimala mi lile ka fi misra ti wa ko ami set seventy two le yi wọn dọgba jisẹsẹ yẹn gojana ko ma ko do dẹyin gakida yẹn jẹjẹrẹ ìdùnnú adarúgbò gojana bi dẹyin dẹyin ìdùnnú yóò di yóò sáré dalẹ gbáà sáyidà ní dọ́mọ òwe náà dábọ̀ òwe kò lọ́wọ́ ọ̀rọ̀ mọ̀rọ̀ atọ́ka fi súnà kíríkì dó ìdúgbàtọ́ ọ̀tàkàdà ti dẹ́yìn ọjọ́ pẹ̀lú ọ̀tàkàdà yẹn wọ́n gbà mú pété business center pa bóun yẹ má kòtò táàtì ní káfọ́n yẹ ní kéde àti ní kéde kọ́ọ̀kì yẹn ní káfọ́n wọn yẹn láyé. òbí lẹ́kọ̀ọ́ ọ̀tàkàdà àlùmílẹ́lù wọn ní hẹ́lì ìwọ́n tàbí òun tó dẹ́ àmà kí dàgídẹ́ kú dàgbọ́mà yìí lẹ́wẹ́ wọn dọ́gbàmí àlùfáàrọ̀ kò máa kàtí ìbẹ̀rẹ̀ máa ń jẹ jìjẹ́mà ní màṣẹ́mẹ̀dẹ́ yóò tàn án bí gbogbo ìmọ̀rọ̀ lálẹ́ kó dẹ gálẹ̀ kìtàbí lẹ́dẹ̀ kọ̀rẹ́tì máa dẹ kìtàbí ìmọ̀dé bọ̀kà tó gbọ́n sáàmà yá lọ́wọ́ ní ìmọ̀ ẹ̀ dá dẹ dúk àmì ìlú ń bọ́ àgbà ẹ̀rù jìgì àtúkọ̀tà àtúkọ̀tà tó sún nàbí òwe ìdẹ́kọ̀jẹ̀ ẹ̀kọ́ sí ìmàlẹ́ òye màkìdàkìdà máa láà akide lɛ tiɛn kutsuku yɛ mɔtɔ kuku yɛ la tiyɔlɔ ŋkugo kitaa gbada kuma do yɛ lɔ bɛ tuyɔ tó wɛli ka wo bi yi tani tani ba ɛwɔ mɛ yi ma abe wo mɛ yi ma yɛ sam to daba akide to sɔhawi akide imaamu sɔhawi kɔni ki kɔ iya akida sunna gbɛ o ja nebi muhammadu kane yɛ ni alijama ato yɛ ni ma ana ale yi yɔ ma wa asaabi akida ya níbi fámi sàábé ọlẹ́rì máa mú sàáwé kọ́ akida máa ń bàbá ẹ̀dẹ̀ akida máa ń bàbá ẹ̀dẹ̀ òun ìdí ìsórí òun ìsórí àmà akida ẹ́ one hundred and five òdàgbò àwọn olùsúnnà wọlé jama'a òdàgbò máa kà dẹ ẹ̀kejì dẹ ẹ̀kẹta dẹ ẹ̀kẹrẹ de ẹni ìtì máa ń lan òdàgbò òun dẹ ìdàgbò dàgbò na yá níbi sẹ́wọ̀n ọmọ sẹ́yìn náà kò tó yóò dúró ẹgbẹ́ àdéhùn àmọ́ agbányọ̀yọ́ gbé gbogbo ẹ̀kọ́ màmí alábọ̀ náà lẹ́sẹ̀ yìí gàmánulẹ̀rí kà á báyìí gàmánà kí ìdàgbò á báyìí gbogbo ọ̀gẹ́lẹ̀ gàmánulẹ̀rí kì dàgbò kúngì àyà báyìí abókìkọ́ kọjá mẹ́lẹ́ yìí màlódù súnà ẹ̀rí àwọn àwọn ní bóró iya matida kadudu mwenye bawa ile asharia jahamia odudu bele kokudoa hii madeuma ojo kima na rejo doa hadith ikola kama kide jedi na ina wewe hadini ile ubilaga negi hadith hii irfad ibn saria mna doe kwa songe kanibia shuma wazi kie irfad ibn saria yana wazi kanibia daga kwa umya kwa ruone kwa juma ama kama yako kama kaani dia kuwa zidani kuwa yutesa leja wa mimi weko la katana ngama ama nilika yani usikum bi taqwa Allah wa sam'i wa ta'a nawo bidima tepo kondo kuine ti ke chale bo abojidu kondo do mai hadini na to yebi ti ponne daba chambu ene dudu ko yana habata aboyebi yeye background àbí ni wọn bẹ gbóró wọn kọ lọkùn sábò yín mẹmẹ lè bọ́n tó dẹ̀ mọ ìyá ìsìnkùn àmẹ́bìjà bọ́ọ̀lù àmì àbájọ ẹ̀ sílẹ̀ bọ́ọ̀lù àmì ìjà tàyè àmì sàhábì mọ ìyá ìsìnkùn ẹnìkan yóò yẹmọ ra yìí yìí mẹ àmì sàhábì ní yín bá fàṣẹyẹrọ tìlẹ̀bà nkàṣẹyẹrọ mẹ ìyá tẹ àfẹ́ lórí ìwọ̀n àpẹrù nánà mbebie na anya emi gbijaga iliyima gbijaga uji gbijaga mamudu dadini todo matelo biye todo matelo homa tora bale من يعشميكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي تدبلنا سكومين ودوكي نكاوابا ukoli unatenga meme pyage re sunni himi tan kuminea eo ti sunna nibi eo kanibi ka mẹtabai eo kanibi ti tọwa eo ma ti yama na nibi ki liki koto yi eo ni yẹn rẹ dọmọ sunna mu ma mọrọ na mẹta yi wọ́n tún náà tó kọ́ labá ọ̀rọ̀ àṣìlíì فانظروا كم خلفاء الراشدين المهديين سيدنا أبو بكر سيدنا عمر سيدنا عثمان سيدنا علي حديث من فسر أبو أكثر من أمد في سيدنا حسن ابن علي سمة رسول الله يديه بما أمي خلفاء الراشدين أما ندوك لنا بروفا أبو بكر ده يبقى سيلا فيما كما جوفي ما بيبقى سيها بيه وبيه ما بقى dẹ́njà tẹ̀dọ́ mọ̀ na wọ́n yá dín ní mẹ́yọ̀ nù mẹ́tẹ̀ yá dín ní ọ̀yọ̀ fún mi mẹ́mí pé ó gbé láti tẹ̀ rí màmá ẹ̀ dàgbọ́ àlékún ń hmm? ìdí súnà tí wọ́n súnà tó kọ́lá fa ọ̀rọ̀ àti nínú àmàdìyẹ. ọ̀bù àléhà mi nà wà jíjì mẹ́rì ìdáwàlá ká ìsìgára máa ń yàtọ̀lá wá àti ní àti idiomatic interpretation wọn abájọ yẹ bá ọ̀rọ̀ ẹ̀kọ́ tó kọ́ mọ́ mẹ́mẹ́ mi tọ́ àwọn òhìn mẹ́ẹ́ mẹ́tò tó yẹ yẹta mẹ́mú yẹ mọ́ yẹn tobi yà yẹ la mẹ́ kì í gbá mi yẹ àmì àmì sàábẹ́ mi mẹ́ yà dé júdẹ́ nkùnà àkàwọn mẹ́gìdẹ́ àmì sàábẹ́ àti bíyà kàmì àdé yúdò sẹ́nà àlíyò ìdígbà pàmò àbẹ̀tí ìdígbà pàmò òun ò má lé yá ni mà mẹ́rọ̀ nkó ìlú ànẹ́bí ikọ̀ yẹ ti ibi sẹ́nà àlíyò àmọ́ òdodo àbẹ̀mọ́ àmọ́ òdodo ànàmì kàwárì jọmọdé tó tó kàwárì yìí ayé àmì kọ́ọ̀rì mẹ́bí gbọ́lọ́gidi ìsẹ́ni àlíò dáfà ma òtí táwọn àmà pìtú ìsẹ́ni àlíò pa tàmàkàwò lè lópa ní tàmàjọ lè lópa ní ṣàhádà sẹ́yìdò náà alì fi ọwọ́ mọ̀ ní ṣàhádà nígbà tí ń sẹ́yìdò náà alì fìtínà ma kò gbani yọ́ tìlẹ̀ náà gbogbo tọ̀ rẹ̀ àpẹrù kan níbi kàdé àgbókè ẹgbani ẹ̀lẹ́ ẹ̀rùmẹ́ sẹ́ni àlíò ní ìyọ̀mánì yàjọ́ gbogbo náà sẹ́yìn náà Usman àmàdì sẹ́yìn náà Usman olúwo báyìí àmàlẹ́ àmàdì sẹ́yìn náà Usman báyìí àmì sábẹ́ kì lẹ́rẹ̀ máa ṣe kúkẹ́ màkúmá pa àbókì nà kí ṣe bí ebi ẹ̀nẹ́gbà wé àdé yìí ẹ kọ́ mọ̀ má ní ní ṣe kẹ́ mọ̀ má níbà ìyẹ́ ń wù ẹ́ nígbàdógó you fall into the system ẹ̀dẹ́ òwe lẹ̀ ẹ̀kọ́ mà. àbó alẹ́ ha bí nàwájú ìyá kò mú kò mọ̀ fọ́ iná kò lámú kò bí dà kó lóbi dà tó ń bọ̀ lára sí. الحديث كده وبالله بيعمل في حديث سيد طبراني كم صحابة النبي أو أو ما ما بعد من خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا أو خط خصوصا وخط عن, عن خصوصا عن يمينه وخصوصا عن شماله النبي صلى الله عليه وسلم إيشيوا مي يوكتان موا يفوك فتبوين anabi òkò fàdé gbọnyin abayi lẹyìn ọsùn àlè bá ẹhìn ọgọ kòkò yìí lẹsẹ mẹlẹ gbogbo ẹyà dẹ ẹgbẹmẹ lẹ anabi òkò fàdé abẹ náà gbogbo kó nàbí dẹ. wakata kututa na ihe wa shimalihi anabi òkò yìí ní kíní ká àkọ́ ọ̀la ìgbọ̀n yìí ìwà kọ́ yìí jẹ̀tọ́ àwọn ìwà nga ha وهذا سبيل الشيطان أنا يبني لك أنا ya لك يبني تاروين يا نبي يا مستدلي كتاروين نيوم في جوجره أبو ويجاي òtítàwọn àwọn ìbílí ìwọ máa islam náà lọ́bọ̀ ọ̀nà ìsìlámù tẹ́ wọ́n mọ̀lẹ̀ òǹtàmì ìdẹ̀ríkà òmùnàkì ayọ́dá àdínìyàn nẹ́bì dami dalika le mano takada ma mani constitution ma mano koma ma damu mumu wale bema kitoto jinge islamu pala hide ami turuk ilamu ami yani imaya dua fi quran aya wurda 63 suratul an'am wa anna hadha sirati mustaqima fẹ̀tẹ̀bìrúhù ọ̀nà èkìtẹ́ gbòòrò tó ọ̀nà ọ̀pọ̀ ọ̀pá yìí dẹ̀ fẹ̀tẹ̀bìrúhù ọ̀nà ẹlẹ́mẹ̀ẹ́lẹ̀ bọ̀ wọ̀lá tẹ̀tẹ̀bì òṣùbùlà ọ̀nà ìjìnì ìjìnì kìkẹ́ àròyìn lọ ọ̀nà ìjẹ̀ lọ́wọ́ ìjìnlẹ̀ mẹ́ẹ̀lẹ̀ bá mọ̀ ọ̀nà rẹ̀ ń lò mẹ́ẹ̀lẹ̀ bá mọ̀ ọ̀nà ilẹ̀ fatafarraka bikum an sabilihi imumedu daru bon ayo yo kulu ide aya qur'an ina ni fasara brisbane ena eh, dini islama dini islama omune tudo dini islam ogugu kama gugu ya na tane ko tili ya nebi na tane na tane na tane abai eh, islam kenya mi le do ba ɔne ye bibi yi ɛda alo dɔ mo ɔkpakpo ŋun amu ŋun da ro ma ma makasi muhammadu rasulillah ọ̀pákọ́ máa ń máa máa yẹ́ báyìí kùránì ọ̀pákọ́ máa ń pẹ́ yóró tí bọ́lá dodo máa jẹ́ islam maka máa dé ní mẹ́ma ní maka dé ní kó gàtọ́ lẹ́nu yóò mẹ́gbẹ́mẹ́ alùpùpù kàkídẹ́ pọ̀ tó wúwo kùdú sí yìí mú mẹ́ àbẹ̀ká jà yà ọ̀pá sẹ́ńkẹ́ mọ́ wá kó dágbà bá yọ àjà jà ọgẹlẹ náà níbi ìhìn náà tẹlẹ máa tẹlẹ máa tẹlẹ òbílẹ kóró dágbó tọpọ kọwọ yìí àníbi èyí kóró tẹ ìsìlámù ọmọ adámọ lọwọ àlẹbọ yìí àbí ohun àbòyàbò yìí lẹbi wa máa yún yìí bá ti àròyìn ìsìlámù yìí bá àmà kí ìdá yẹ pàbí ẹkẹ adùn nà ẹlábọ náà ìsìlámù àti àmàṣùbí lẹ ولا تتبعوا السبل في وهي 153 في سورة الأنعام سبل أبي تفسير جلالين من السبل يعني الطرق أم طريقة أم أنه يجوز يجيبوك يفهم وبيونا يا نبي محمد ẹwù máa fi ṣe dúró àrọ ọjọ́ kà níbi ní àdẹ gbé làmọ́ yá yóò máa fọ́ mi ní kàmá náà dúró àrọ ọjọ́ máa bò kí màá yẹ ẹ mọ́ yàn kia níbi lèké mẹ́ ìtọ́ náà pé ní kékeré àdó náà tẹ̀lé ọjọ́ kia níbi abálòpọ̀jì ìfowópamọ́ yá gbà alè bẹ́ẹ̀ ma lẹ́ wọ́n kẹ̀ máa lè bẹ́ẹ̀ ma lẹ́ kẹ́ wọ́n ayẹ kẹ́ ní níbi wọ́n máa lè fọ́ ọgbọ́ yá ní ọ̀rọ̀ ìbí bẹ́ẹ̀ ní kàtí yá níyà wọ́n kẹ̀ kọ̀ pé mà kẹ́ yá níbi wọ́n máa lè fọ́ ìnodókò máa dẹ́ odò ọ̀ máa dẹ́ mọ́nkiri mọ́nkiri tọ́tọ́ dábàlẹ̀ akídà ẹ̀ eh, ahàlùsùn náà wọ̀l yaani hivi kama papa kama ukose eh ile kote dola yobe kidona hiki gobi yaani bitelei ile na werere ena mizuma abe na mizuma kai ye golede tortura vale hii akida hii alu sunna le imamu tahawi ko hii yudu number 1 out of 105 to wewe kidaje mukaddima akida tahawi de ẹnẹ tètè tọ àwọn ilẹ̀ ìkì tábìtì òun kó mu ọmọ alùpùpù náà ilẹ̀ pàkókò pàtàkàdé oyé mi anìgbè yín yẹn lẹ́nu insha allah gbẹgbẹdẹ first episode ń àjánu ọjà fi dẹ́tọ̀ tọ àwọn ilẹ̀ ọjọ́ kí lóò àtọ́mọ́ ọjọ́ mọ́lẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.